وكل محدثة بدعة وكل بدعة ضلالة ní òní ọjọ́ kẹrin nínú oṣù rọ̀bí mùsùlùmí ní rọ̀bí mùsùlùmí ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún mọ́kàndínlógójì hijra assalamu alaykum wa rahmatulahi wa barakatuh. لتزواج من كتاب الأدب المفرد للإمام البخاري رحمه الله تعالى ẹnu آه، أنا أبا sí أبا sí ọ̀hún náà باب إذا سلم على النصراني ولم يعرفه في ìyẹn سلام في نصراني nasarani lẹ́yìn òsì mọ̀ حديث كوان بيت حديث حسن لغيره يعني حدثنا محمد بن كثير محمد بن كثير حدثنا أو حديثه هو يعني أخبرنا سفيان عن أبي جعفر الفراء سفيان ó fún ni nírò ọlọ́wọ́ alátọ̀dọ̀ Abi Ja'far al-Farra látọ̀dọ̀ Abdurrahman wọ́n ní Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma ọkọjá lọ́dọ̀ nàṣọ́rọ́ nìkan ọba sálámọ̀ sọ̀rọ̀ dàálẹ̀ yẹn ni pé nàṣọ́rọ́ nìyẹn dá ọ sálámọ̀ sí Abdullahi ibn Umar wà dá fa ó kúbi rọ anahu nasrani wọn á padà fún un níròyìn pé ẹni tó ọmọ sálámù sí yẹn kọrin yóò mà ní àwọn kọrin yóò àwọn pé káfíìrì ni wọn káfíìrì ni kọrin yóò torí wọn sọ ọlọ́run ló wọn òbí mà wọn dẹ̀ sọ pé ọlọ́run ni wọn kọ ẹ̀dá sí ní sọ̀rọ̀ wọn ní màsí ìfún kọ ọlọ́mọ ọlọ́run wọn á sọ pé ní sọ̀rọ̀ ọlọ́mọ àìlímọ́ nígbà tó wá má mọ̀ dájú pé bẹ́ẹ̀ ni rọjà á wọ́n wá sẹ́ni padà sọ́dọ̀ rẹ̀ àwọn ni rúdà àlàyé sàlámì ẹni pé bá ń gbé sálámà mi padà dá sálámà mi padà fún mi. ìtumọ̀ rẹ̀ ni pé tó wí fún mi kí n má dán lóhùn mọ́ abẹ́ ti kẹ́ kì í ṣe pé ọ̀sẹ̀ pé lásàlámù àlèkì rọ̀ ọ́ àpétọ́ọ̀gì kan bẹ́ẹ̀ lórí fún abáàlùsùn mi. ìgbà tí ti bàlàbàlà wọn bàlàbàlà tó ti wọn ti sàlámù àlèkì kò ní lásàlámù àlèkì. rọ́ọ̀gì lélẹ́yìn náà ìtumọ̀ rẹ̀ ni pé tuntun tó wí lẹ́ẹ̀kan wí kí n má dán lóhùn. tọ̀wọ́ àgbáyé tá a máa bá nù hadithi òun ni pé sí sálámà àti àìsálámà sẹ́ńtì èsè mùsùlùmí kankan náà ni gbogbo ẹ̀ náà lágbègbè wa lọ́dọ̀ àwọn sálàfù. wọ́n lọ bí alẹ́ imáàmù làwùzáì rahimahulahu rahmatan wasi'a wọ́n ní ìjẹ́ mùsùlùmí lè sálámà sẹ́ńtì èsè mùsùlùmí nígbà tó bá kọjá lọ́dọ̀ rẹ̀ alẹ́ imáàmù làwùzáì rahimahulahu in sallamta tó bá sálámà sí fa inna salihina qad sallamu alayhi àwọn ẹni retí sálámà sí rí wa in lam tusallim tó bá wà lẹ́nu bí ẹ̀sẹ̀ mùsùlùmí tó sálámà sí fa salihuna lam yusallimu aidan àwọn ẹni rẹ náà wà tó ṣe pé wọn sálámà sáwọn ẹni tí wọn ẹ̀sẹ̀ mùsùlùmí ọ̀fìn ìpín méjèèjì ní súnà. ìwà mọ lórí ọ̀rọ̀ tó jíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam tó sọ wípé láti àbàdá al-yahuda wan-nasara bisálámì ẹ má pinlẹ̀ bẹ̀rẹ̀ sí sálámọ̀ sí yahudi àti nasara òun ló fà ìgbà tó ṣe pé abdullahi ibn umar radiyallahu ta'ala anhuma àwọn náà sì mọ tàháríhì fi sunnatihi sallallahu alaihi bí ṣe máa ń tọpa kíni súnà nẹ́bí sallallahu alaihi wa sallam òun ló mu wípé á ah, lóòótọ́ máa nà jíjọ́ ọlọ́run ti ṣe kìlọ̀kìlọ̀ kí ìsìnmọ̀ pé kan rí yóò kọ̀ ọ́ lọ sí sọ fún un pé kó bóun gbé sálámù òun padà ìyẹn ni pé kó pinlẹ̀ wé sálámù yẹn tọ́ba ti wí báyìí kò ní fún lésì mọ́ torí pé kò lẹ́tọ̀ọ́ sí ẹnu ọ̀nà àbáwọlé mi dá tún wọlé sí ní báyìí إذا قال فلان يقرئك السلام كان كمان لا تجا أن إن سلام أسيو سادهم سلاما يا سمادهم سلاما يا بين حديث دوا على بير أن حدثنا أبو نعيم أبو نعيم حدثنا أو حديثي فوني زكريا yìí náà sọ fún mi gbọ́ àmì ẹ̀ ó ní abu salama kabun abdulrahman ó ní sẹ́rí aisha radiyallahu ta'ala anha haddathathu ó sọ hadith yìí fún un onídàájọ́ anabi sallallahu alayhi wa sallam sọ fún òun jákèjì pé jibirilu yaqra'u alayki salam jibirilu máa ń sálámọ̀ sí ọ. فقالت ìyá wa Àìṣà radiyallahu ta'ala anha àwọn náà bá dáhùn pẹ́rẹ́ pé wa alayhi salamu wa rahmatullahi ìyẹn ni pé kálàáfíà ọlọ́run máa ṣe kí ni nǹkan máa bá Jibril lò náà wa rahmatullahi àti ìkẹ́ ọlọ́run. a rí i pé irúfẹ́ hadithi àti kan ṣáájú ṣáájú nínú àwọn ẹ̀kọ́ tá a ti kọ́ tẹ́lẹ̀ àti kan ṣáájú ṣáájú náà àwọn ẹ̀kọ́ tá a ti kọ́ tẹ́lẹ̀ ọ̀pá jùlọ tá a bá lọ wo báàbò mọ̀ndáà sahibahu wọ̀yàtọ́sirú wọ̀yàǹkùsùmínísìmíhì ṣayá ẹni tó pe ọ̀rẹ́ rẹ̀ ọwọ́ á pe orúkọ rẹ̀ ní nǹkan tá a dínkù ó ti nǹkan kan kù nínú orúkọ rẹ̀ ẹgbẹ́ bá sọ fáwọn sọ̀sálà tó máa ń mú orúkọ Aisha tí máa ń ṣe tàfíìmù rẹ̀ ẹgbẹ́ ya aishu ha alálọ́kàtì máa ra yantadọ̀ tí ò lè ti ta àríkè báyìí náà ni eléyìí náà ti ṣe kí ni o ó ṣe ṣẹlẹ̀ ọ nípa bẹ́ẹ̀ èèyàn dáhùn sálámà ènìyàn ẹgbẹ́ wa mi wáyé pé wọ́n sọ pé wàhálẹ́ka salamu alayhi السلام ورحمة الله وبركاته. barakatu. ìgbà wọn kọ́kọ́ sálámọ fún ṣe ìyẹn ni wọn kọ́kọ́ dáhùn sálámọ lọ́dọ̀ ẹni tí tó jíṣẹ́ èèyàn sì máa sọ yìí pé kí àlàáfíà ọlọ́run tó máa bá ẹni tí ó sálámọ gangan. ṣùgbọ́n bí ìyàwó àyìnṣà ọdí ọlọ́tàlá àti àwọn ni wà alayhi salamu wa rahmatullah àlàáfíà ọlọ́run kọ́ máa jẹ́ ti Jibrilu náà àti kí ọlọ́run. ẹnu ọ̀nà àbáwọlé mi òun ni báàbù jawabil kitab dídáhùn lẹ́tà tí wọ́n bá kọ́ sí ni. wọ́n ní haddathana Ali ibn Hujr Ali ibn Hujr wí hadith ìfọ̀ ni akhbarana Sharik. عن العباس بن زريح عن عامر عن ابن عباس رضي الله تعالى عنهما قال إني لا أرى لجواب الكتاب حقا كرد السلام mìíràn pé dandan lọ́jẹ́ tí wọ́n bá kọ lẹ́tà sí yàn dandan ni kéèyàn dáhùn ọ̀sẹ̀ jọ́ràn ẹ̀yàn kéèyàn ṣe kéèyàn ọ̀ kéèyàn dáhùn sálámà ẹ̀rí wọ́n bá kọ lẹ́tà sí ni fi dandan lọ́jẹ́ kéèyàn dá ìsìn lẹ́tà padà gẹ́gẹ́ bó ṣe jẹ́ dandan láti dá sálámà padà. sọ wọn ní hadith yẹn gẹ́gẹ́ bá ti di pé asaru ni látọ̀dọ̀ abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma a máa rí níbẹ̀ sọ́wọ́tò ojú bíi kìtàbà ti rọ̀jì pé àsọ̀rọ̀ yẹn ni ìmáa dá èsì ohun tí wọ́n bá kọ sí mi padà sọ́dọ̀ ẹni tó kọ nǹkan àbáwọn lẹ́tà gẹ́gẹ́ bí dídá sálámù náà ṣe padà sí jẹ́ ọ̀rẹ́ yẹn àtọ̀ sí àwọn nǹkan míì tí ò lé sí láwọn mi máa ń kọ sí wọ́sàpù wọn ní ìbẹ́yìn náà ti dáhùn ọba lọ jájà fèsì báyìí àfa àwọn bíi mẹ́wàá lè máa sọ̀rọ̀ wọ́n sá rí gbogbo ẹ̀ wọ́n rẹ́ wọ́n rẹ́ wọ́n rẹ́ wọ́n rẹ́ ẹ bá tẹ̀lé pé sìn ò ní wúlò tọ̀ èèyàn fi ilẹ̀ ni ẹgbẹ́ ìdáná kọ́kọ́ sẹ̀fí hu ọlọ́tọ́jú xeyirun mi ni ìjàmbá ti fi sùkúrùtù wọ́n tó mú kọ́ bá ń sọ̀rọ̀ wọ́n má wulẹ̀ dáa lóhùn má fèsì èyí tó lóore jù ju kó fèsì sí lọ wọ́n ní kó dákẹ́ lọ́wọ́ bá ní kó fèsì láyé ẹ̀ wàá kẹ̀ jẹ́ kí bàmíjẹ́ rẹ̀ fúyẹ́ ni ṣùgbọ́n wàá yín ní kàlẹ́tà ó kámọ́dá yẹ mú tu tọ́ba ilẹ̀ ìgbẹ́ sábà wẹ́rẹ̀ wẹ́rẹ́ tó ń wí yóò sì kú sí bàmíjẹ́ sí bàmíjẹ́. obi rákàkàtà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn sábàbù gbèrò nítorí pé kò sí nǹkan kan tí wọ́n ń ṣe ní wọ́sàpù ju kí wọ́n máa fi àwọn olùmọ̀ta yín lọ. ẹ máa sọ̀rọ̀ sí tóòtó ìtẹ̀lẹ́ bàtà ẹnìyẹn àwọn ọ̀wọ́ rẹ̀ nìkan ni o ta ni wọ́. sílẹ̀ lọ́wọ́ alọ́ fèsì tó bá jẹ́jà lọ́kọ́ fà kéèsì ká ẹ bá sọ ohun tẹ́ ń sọ ìmọ̀ tí wọ́n bẹ̀ èèyàn àwọn ń fẹ́ sí wọn. tó àwọn ọ̀pọ̀lọpọ̀ tó pé sẹ́rù máa dàbú wọn ti pọ̀ jù nísìnyí wọ́n pọ̀ jìjì ara kẹrin ọlọ́ọ̀lọ́hùn ni. wọ́n ní dókítà kí ni wọ́n ń gbà dókítà yẹ̀yẹ́ wọ́n ń gbà èmi lónìí kí wọ́n bá kà á fìdáyé fìdáyé ọkọ sẹ́rọ náà ni àgbẹ̀tẹ̀ ń fọkọ́tà wọn kẹ sọ̀rọ̀ sí gbogbo wọn lọ kẹ má fi dókítà kẹkẹ àwọn jẹ ẹ má fi kíní kẹ fáwọn ọgbà kan ẹni wọn wọn wọn ṣe sànà ọfẹ gbẹ wọn ṣe kíní kan wóró wóró ta ló ṣàlàyé ẹgbẹ fẹ̀yìn kíní yìí gan kíkẹ sáwọn àfáàyè náà láì léyìn lèyìn àlọ fún wọn máa lọ fèsì ọ̀pọ̀ àwọn ẹni yìí dẹ nìyí wọn jẹ ní tó tún farabalẹ̀ tí wọn sì jù wọn lọ lọ́jọ́ orí wọ́n tún máa lọ pé tẹ bá ní ìjọba ẹfẹ́ pàkíyèsí tààlà ọkọ̀ bí mi wá pa ẹgbẹ́ kájọ sọ̀rọ̀ báyìí ní mùsáfà lémi àti ẹ̀ àwọn kan lọ bá ọ̀kan náà ọmọ ya wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe rìbá náà ni ọmọ rò báwọn èèyàn tẹ ọmọ ọdún jẹ́ gíbà yẹn wọ́n ń sọ gbogbo ọ̀rọ̀ yẹn wọ́n ń sọ gbogbo ọ̀rọ̀ yẹn wọ́n á tún wá ń bi ọ̀kan náà àwọn àfáà yẹn pé ọ̀rọ̀ táwọn ti ń sọ yìí ṣé ó lè jáde bóde àbá yẹn ní kò sáǹfààní bíi kọjá ìbòde bó làwọn ti wá gbọ́. wọ́n parí ọ̀rọ̀ báyìí wọ́n jù sórí afẹ́fẹ́ ni. wọ́n ajá sí pé àwọn olè mọ̀ àti wọ́n á kọ̀ fíjì àwọn yẹn nìkẹ́ tó ń pèmí lẹ́kọ̀ọ́ lánàá ẹ̀ kọ́ wàhálà àwọn ṣẹṣẹ bí sítúdẹ̀ǹtì ni wọ́n àwọn abákádàrà àti ẹ̀ lọ o sọ̀rọ̀ olùmọ̀lá màwọn ẹni yìí sí o nígbà táwọn fi wá mọ̀ jù wọn lọ yẹn ojú wọn máa yẹn. wọn wá sára yìí láǹfààní kankan wọn àfi dókítà lágbájá kíní yọ̀ọ̀dà wòlòwòlò ká tó wí nìyí dókítà dàmẹ́dùn kíní yọ̀ọ̀dà kátìkàtì tó wí nìyí. àwọn gan wá ní ìwọ̀n tó wá fi fáta àwọn ìyá ní fáta hùm kẹsíìr lẹ́yìn náà nípa àwọn ẹni tó ṣe wípé àni mustarshidun àìlèmọ̀ tí wọ́n wá ti wá di mùtàhàyìrú náà báyìí wọ́n á ń dáàbò pé bó láti fẹ́ dì báyìí àsódodo lọ́rọ̀ àfa ẹ̀ lọ́wọ́ pé ìdá sẹ́mà amúrún bàdá nàkóso ọ̀rọ̀ pé báyìí àdínkù ṣẹlẹ̀ ni àsìkò táwọn ọ̀gbìn alihamudulilayi fi sọ́hàwà sùnìyà kàlàfíà ẹ̀ wá wà ní òótọ́ padà wà mẹ́ta ni. sheikh umar khali àfidọ̀fọ̀lọ́ wọn làwọn ní ti pa fóònù aláì wọn làwọn ní ti pa fóònù táwọn bá sí fóònù báyìí ẹ̀ ló ẹ̀ kílẹ̀ fẹ́ sọ́n pa alágbájá ẹ ló ẹ wá ẹ ní nǹkan mi ìfẹ́ sọ ni. wọn rí ọ̀dà ní nkúkú pa fóònù mi kan kí nkúkú mọ̀ pé ní fóònù lọ́wọ́ mọ́. wọn á ṣe wàá gbé ọ̀rọ̀ kan láì tún mọ̀ ká ọ̀rọ̀ tí wọ́n náà táwọn náà padà sọ pé kí ni sàwọn ẹ̀fọ́ rẹ̀. ẹ bá ti sáré gbọ́rọ̀ kan lẹ́nu àwọn lẹ́nu àwọn ará pé sheikh mọ́tò kàlí wọ́n wí nǹkan báyìí wọ́n wí nǹkan báyìí wọ́n wí nǹkan báyìí wá ń gbogbo sí tó ń lágbára jù káwa ṣàbábù ká lọ fi sùn ká lọ ní farabalẹ̀ Imam Malik rahimahullah ta'ala òní ta'allamul ilma ẹ lọ kọ́ ìmọ̀ tẹ́ ẹ bá ti ń kọ́ ìmọ̀ ẹ tún kọ́ ìfarabalẹ̀ pẹ̀lú mọ̀ yín tẹ́ ń kọ́ àwọn inú nǹkan lágbára jù nísìnyí ní náà ní farabalẹ̀ àwọn ṣàbábù ní farabalẹ̀ ó dàrú ọ̀rọ̀ táwọn sọ yìí wọn bí gbé sórí afẹ́fẹ́ tó bá gbọ́ nígbà ní ọ̀hún ah, náà kíní kan bí àgbà ọ̀sáàtò wa Rashid ọmọ kan tí ń ṣe bálabàlá lọ ní sórí èyí tí ń sọ yìí náà lọ́ọ́ wí tó bá ti débi tó tó ti máa ń sọ ọlọ́run ò sì ní jẹ́ ríro rárá níbi pé wàá fàmí jẹ́ pé ẹ kí ni wàá ọ sọ̀rọ̀ sí mi ó bú mi ẹ ó wí kíni kíni ọlọ́ọ̀bí lè yẹn sí ta lè ṣé adúrú gbogbo àwọn àfáà tá a àwọn ẹni ilẹ̀ la máa wò àwọn sì tíráì tó bẹ̀rẹ̀ parí nǹkan kí ẹ wọ́n náà bó yẹn ti fẹ́ kí wọ́n ṣàkíyèsí lórí ẹ̀. sọ̀tá àbádẹ̀ rọ́gbọ́n dábì ta sọ tó ti pín bọ́yá ẹnu ọ̀fẹ́ ká wọn ká sọ rere fáráyé ká sì má lo ohun tí wọ́n sọ yẹn. ọlọ́run òjè kí n ráyè njọ́ kẹ́tù mo ti ní ní sọ́ọ̀sì tó ṣe wípé sàlàfí yù ni wọ́n àlùsùnà ni wọ́n ṣùgbọ́n orí wọn mì níbi àwọn mọ́sálà tó lágbára wọ́n máa dálé wọn ò yẹ wọn kó nínú àlùsùnà orí wọn dé mì níbi téèyàn máa ké pé àkọyẹ ah, kó lè yàn mí bí yìí ó sì mì tìtì gan ni o tọ́lẹ̀ eré bọ́ mọ́ àdálé àwọn àlùsùnà kọ́ yẹ sẹ̀fìn jóná mi nù wọn ò sì yàn ọ́ kó ń bẹ́ẹ̀ ní wọ́n sọ yẹn wọ́n kàn ra kó sí wọn lẹ́nu pé wọ́n wí tara wọn ní ẹgbẹ́ yìí nítorí pé kọ́ńdà muwaza nìyẹn wà ó tọ́lọ́mù pé fàámà mọ̀nkákulẹ̀t mọ̀wázínú hó fàwà fi àyíṣà ti rọ́ọ̀dìyà ẹni tí eré ẹ bá tẹ̀sùn ọ lórí ibi rẹ̀ kì í ṣe pé kò ṣe bí ó ṣe òfin ọ̀dọ́ yanni òfin àtọ̀dọ́ ọlọ́run ọba sùhánì kì í ṣe pé kò ṣe bí rárá o tọ́lá wọn pé sáàkù lẹ́sìn àwọn azínù lọ́lọ́run wí pé rere rẹ tẹ̀sùn ọ lórí kíni o lórí ìlàbúrú rẹ kéde kí o sí làbúrú ọlọ́run fàwọn àti àyíṣà tó rọ́ ọ̀dìyà ẹni yẹn máa wà lójẹ́ náà tọ́lá wọn pé káfàtì àwọn azínù ṣùgbọ́n tó bá yẹ pé láburú ẹ̀ ló pọ̀ òsùn ọ̀sẹ̀ rere ẹ̀ fúyẹ́ fàwọn mú àwìyàn ẹ̀yìn ló máa jẹ́ pé gbogbo rẹ̀ àwìyàn ló máa jẹ́ àwọn ẹni yẹn tá a ní àwọn olùmọ̀ àgbà yẹn àwọn dáadáa àtẹ̀sìn tí wọ́n ti káwọn yẹn ti pọ̀ jàrá orí wọn kàn ra bì tíntínní ọ̀rọ̀ bó ti ń sìn sákìlì àti màwáńzínù òun làwọn sàlàfí àwọn àlùsùnà ni wọn ò sì yọwọ́ wọn ò yẹ wọn kú. lábúrò yà mọ́ tẹ́lẹ̀ o tí ì bá ṣe pé tó di pé gbogbo ẹ̀jẹ̀ pọ̀ mọ́ra wọn àwọn ẹni tó ṣe wípé wọ́n jẹ́ súdẹ́ǹtì jàbàtà táwọn náà tún padà ń pera wọn sàlàfí à ń bẹ̀ padà ní sọ̀rọ̀ yìí kò sí ẹni tó jábọ́ lórí ipò ẹ̀tẹ́sì alágbèéká mẹ́wàá wọ́n á ní nǹkan kí n ò sí tí ìbọn náà ní lọ ni àfa kò kó o lára wọ́n tó wá gbé láburú yẹn wọ́n gbé wọnú o sọ́fù sálàfì gbẹ̀rù dúdú náà ni dúdú ní igi níjà tó bá sọ bí ẹ sọrí sára yìí èyí tí àwọn àfáwà wí ń bàyọ̀ ọlọ́run kó bá ní sọ wọn wọn wí tara wọn ni kò jù bẹ́ẹ̀ lọ ọlọ́run kó bá ní sọ wọn torí àtàǹfààní mímọ̀ lọ́dọ̀ wọn ènìyàn tún ṣàdúrà fún wọn àbí kó ti pẹ́ rí ọ̀dọ́dọ̀ wọn. nǹkan tó jó dodo gangan ni òun ò pé máa padà ráyè tí máa káwọn àfa àwọn yẹn wá alimami alamiru sọnìcani wà mbẹ ibùn kùnzẹ́yìn wà mbẹ ah, alimami nawawi rahimahullah wà mbẹ ibùn abdulbari wà mbẹ bákan náà alimami tuhawi wà mbẹ tí ìbá ṣe wípé àwọn ẹni tó bá ṣe pé wọ́n jiná yẹ́nyẹ́ nínú ìmọ̀ ni ó di pẹ́ẹ́tì mistake àwọn nǹkan sì lágbára ọ̀rọ̀ àkọ́díyà ọ̀rọ̀ àkídà ni àwọn ìmọ̀ọ́mù tó hárì ọ̀sùnmọ̀fọ̀lọ́ gbàdá wọn sọ wípé wọ́n ròyìn ọlọ́run pé ọlọ́run bá ga ju ká sọ pé ó ní hudud ó ní jihad lọ. ṣé o kéèyàn máa wò pé à ah, kò gba gbìgbì mẹ́fà ẹ̀rì wọ́lọ́hùn sí. Ah! mo rẹ̀ níjọ́ sọlọ́ gbogbo àwọn àyà tó wá sọ̀rọ̀ Allahu fi sàmáyì gbogbo àwọn àmì tó máa ń fi sàmà bó láti fẹ́ di tẹ́lẹ̀ pé bẹ̀rẹ̀ kọ̀ yẹ kó rí omi forí sí mi mú àdáàlì káàrí káwọn afáàlù sùn ní ọyọ wọn fún mi ní sàlù sùn. ẹ pé bàbá ń sọ̀rọ̀ jihad sí tí ò sókè mbẹ́. <laughs> àfi bí ọba kí ó ní abẹ́kúta rẹ ní àá èyí yìí ga o. ẹ láwọn afáwa ní lábẹ́ ìfẹ́ ni èèyàn ni wọ́n láìsùn bí màá sùn mí. so nípa bẹ́ẹ̀ ìyẹn nídìí láti kíni o láti sùúrù gbogbo tí lọ́ọ̀mù lè ọ̀rọ̀ èsì bá rí pé ọ̀bá làkàyè mu ẹgbẹ́ tí wọ́n bá sí àwọn gúrúùpù wọn tí wọ́n máa ń sí wọ́n kọ́ lẹ́tà sí mi gbẹ̀ẹ́nà ẹ àwọn fẹ́ kẹ́ mọ́ ẹ èmi ò ní kẹ́kẹ́ tẹ́mi ọ̀sán bẹ́ẹ̀ ǹdẹ́ bá sọ máa kà ni mo rí pé gọ̀ọ́lì bí ìyá rẹ̀ báyìí bí tí ó ṣe pé àwọn ọ̀daràn mi wọ́n kẹ̀ sáré tún wọ́n ní wọ́n á di wọn wọ́n kò nú ẹ̀ ni wọ́n kàn máa wí wọ́n kan wọ́n kan wọ́n kan wọ́n kan lọ. àwa lọ jàjà tó lọ kọ kẹ́límọ̀ kan tó lọ pé kíní báyọ̀ wọ́n ṣe èèyàn nípa kan ṣe àṣẹ báyìí lè lágbájá kan ti rí àṣẹ kíní kan mi ò sì ráyè lè nù mo bí mi bá yí pọ̀ kọjá pé wọ́n á sọ pé mo tọ́ nìyẹn sọ èsì bá wá dédé wẹ́sẹ̀ èso mùgọ̀ lọ́fẹ́ dá lóhùn bá jẹ́ lẹ́tà náà ayé kó mùgọ̀ ni onídàbí tó mùgọ̀ lóhùn orí akágùn rìn ọ́ kò sí bí wọ́n ní ìmọ̀mù ṣàfi rọ̀fìmọ̀fọ̀lá wọ́n ní tó lódò bá bóun jiyàn báyìí yóò wí ni òun wọ́n ní àá alẹ́ mọ̀kàn ìmọ̀mù àbí ìwòlẹ́ àwì tẹ bá tẹ sọ pé olùmọ̀ àbá sọ pé ọ̀dà ni wọ́n ní bọ̀dọ̀ ọjà ajé àfa wọn níbẹ̀ ni ọdún òní náà ní òfin ìwọ̀n kálẹ̀ àìmọ̀kẹ́mọ̀kẹ́ yẹn gan ní òfin fẹ̀yìn òun kẹ́lẹ̀ lọ́ni ah ó máa fẹ̀yìn àfa kẹ́lẹ̀ tọ̀tọ̀ níbẹ̀ ká sàkíyèsí abala yẹn ṣùgbọ́n abdullahi ibn abbas ń dandan ni kéèyàn dẹ́sí lẹ́tà padà gẹ́gẹ́ bí wọ́n gbé dandan ni kéèyàn sálámọ́ kéèyàn bá rí i pé kò ní dá fìtínà lẹ̀ àbí kò sì gbọ́ ọ̀nà míì tó fi dáhùn lọ́yà náàmù ni àbí là àbí mo ti gbọ́ ọ bá tiẹ̀ lọ tiẹ̀ wọ́n náà láti dáhùn lẹ́tà náà nì àbọ̀ dáhùn rẹ̀ ni. tọ́ ẹ lọ́nà àbáwọlé mi tí a tún wọlé sí ọ̀nì bá gbèlè kìtàbà ti ìlànà ìsáyà ọ̀jàwá bíi hill ojú ọ̀lẹ̀ ti ń sọ nípa kíkọ lẹ́tà sóbì àti èsì tí wọ́n náà fáwọn náà wọ́n máa fèsì. wọ́n ní haddathana Abu Rafi Abu Rafi wọ́n sọ hadithi fún wa wọ́n Abu Usama náà sọ fún wọn ní Musa bùnà Abdullah wọ́n ní haddathatna Aishatu. بنت طلحة أنا عائشة أما طلحة ينا صفواني ما صفوا عائشة رضي الله تعالى عنها وأنا في حجرها مسوى له دير يعني قدوا لما وعمدين وكان الناس يأتوننا من كل مصر أنا يا ما أنبغاني وقولوا فكان الشيوخ yẹntabuni limakani minha wọ́n ti sẹ wá rí àwọn àgbàlagbà wọ́n á máa gbèrò omi nítorí àyè tí wọ́n mọ̀ pé mo ní lọ́dọ̀ àyínṣá radiyallahu ta'ala anha ọ̀kánà ní yẹta àkóní fọyọ̀hùdúnà iláyì ó ní ẹ̀wá tún wá rí àwọn ọ̀dọ́ àwọn náà tún máa ń gbèrò wá ويكتبون إلي من الأنصار وودي واسن دي لتا لتا مولو فأقول لعائشة ما وصف عائشة رضي الله تعالى عنها بيا خالت مقوى برويا هذا كتاب فلان وهديته eléyìí ni lẹ́tà tí lágbájá kọ wá o àtẹ̀gùn rẹ̀ ọ̀tẹ̀kùn àyíṣà rọ̀jà allah, sẹ́lẹ̀ àńhà yóò wá sọ wípé ayé múnẹ̀ ìyá ẹ kìí ṣe aláàmù ní kéèyàn pọ ọmọdé sọmọ yanni tàhábùbá èlùbọ fífẹ jí ọmọ o ayé ọmọ mi mi ọ̀wọ́n fáàjì fi irúgbẹ́ kó ṣe wọ́n ní sí àwọn gárúbà àti dandoni àti fẹ́mi fẹ́mi adẹ́sínà ẹ̀sìn gbogbo ọ̀rọ̀ wa níṣẹ́ oṣù sáré máa gbé sórí kinní tí wọ́n máa sẹ́ndì ẹ̀ sí ẹgbẹ́tọ̀ àwọn ẹ̀ máa fẹ́ wálé kan sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wá rìn ni bẹ́ẹ̀ náà láti lọ jùmọ̀ aláṣẹ tètè dìde sí kinní ọlọ́run ràn yín lọ́wọ́ alẹ́ tíkẹ́ẹ̀tì so àwọn lẹ́tà ọwọ́ àwọn wọlé bẹ́yẹn tó yẹ pé wọ́n ń kọ́ sí Àìṣà radiyallahu ta'ala anha bí wọ́n sọ pé hádà kìtàbù fúlàní eléyìí ni lẹ́tà alágbájá wà hàdìyàtò àtẹ̀bùn tó fi sí ọ̀tẹ̀kùnú lè àyíṣà ọ̀nà àyíṣà radiyallahu ta'ala anha yóò wá sọ fún mi pé àyèbó náà yíya ìwà ọmọ mi ọ̀wọ́n níbẹ̀ mo ti lọ ọmọ mi ọ̀wọ́n o lè pẹ́ mọ́tò òbí ní ọmọ rẹ̀ èyí ti pé láti fi jí ọmọ ọlọ́mọ o ọ̀rọ̀ bó ti ń sìn ṣùgbọ́n ní ti pípé mọ́ra ti fẹ́ fáájì bíi ìyá lọ da lóhùn o ìyẹn ni pé da lóhùn o ha da lóhùn o wà á sì bí ní kò sì sẹ́lẹ̀ sẹ́wọ́n kó anabi sallallahu alayhi wa sallam yaqbalu al-hadiyya wa yusibu alayha òjijì ọlọ́run sallallahu alayhi wa sallam a máa gba ìbù wa yusibu alayha á dẹ̀ tún sẹ̀sẹ̀ lórí ẹ̀ àwọn ìyàwó ànẹ́bí radiyallahu ta'ala anhunna wọ́n wá ti wá kẹ́kọ̀ọ́ yẹn lára ànẹ́bí sallallahu alayhi wa sallam táwọn náà bá gbẹ̀bù wọ́n á tún sẹ̀sẹ̀ lórí ẹ̀. ló fi wá sọ fún ah, Aisha bintu Talha ọ sọ fún Aisha bintu Talha yẹn wípé dá wọn lóhùn lẹ́tà tọ̀tọ̀ ẹni ọkọ lẹ́tà dá lóhùn wà á fi díhì kó o sì sálẹ̀sàn ẹ̀bùn rẹ̀ fa ilam yẹkun ẹ̀yìndà kìtàwá bọ́n tí ọba wá sí kẹ̀kẹ́ lọ́dọ̀ rẹ̀ àtọ́ ètò kí máa fún ẹ ẹ̀wọ̀n tó fi sàn sẹ́ńbẹ̀ ọ̀kọ́ rẹ̀ ẹ wá rí Aisha bint Talha ó ní fọ́tò ọ̀pìn ni lọ́ba di pé Aisha ò fún mi pé ọ̀ya ẹni tó ló fún ọ yẹn fún lélẹ̀ kó o fi sẹ̀sán àwọn sọ sálám pa wá láṣẹ ìpè tàhádú àbí tàhádú tàhábù tàhádú tàhábù ẹ máa fúnra yín lẹ́bùn látara máa fúnra yín lẹ́bùn kọ́ ẹ sì máa nífẹ̀ẹ́ ara yìí míyàn bá fún yàn lẹ́bùn kéèyàn náà tún fún lésì kèé ṣerú tòde táyì máa ń ṣe o. òfun ni ní adìẹ sì òdìdí ẹran lọ́wọ́ ẹni tí wọ́n kí ó ti máa retí ẹ̀ wọ́n lè kọ́ wá lójijì ọ̀bọ̀ ti yé òun ni pé olóde ní ìsìn fún èyí pé òun wa ni kò sí wàhálà lórí ẹ ẹ̀hún sòdì ẹnìkan á ní five thousand ó lè jẹun five èyí sàrámù náà ní ká mú ọ lówó kó fi lọ rẹ rẹ o lè fún ọlọ́kọ̀lá o lè fún jọ́ọ̀nì náà kó yọ lọ sáré ìyá ní àmọ́ àbí èyí tó tún máa fi tọ́jú ara lé kí ọ á retí pé tó nígbà mo ti fún ní five thousand nígbà tí ẹ̀ tó bá di tèmi tí ọba ti múrò ẹ̀ wá báyìí kó múlé wá ó lè kéré ń tiẹ̀ ó lè kéré ṣùgbọ́n pínlẹ̀ nígbà ẹ̀dí ìyà òun ni kéèyàn sẹ̀sìn kódà kéèyàn tún fi ìlé sí tọ́lọ́n bá ṣe rọrùn fún yẹn bẹ́ẹ̀. àgbẹ̀yìn dábàá nù hadithi tá a máa rí níbẹ̀ wípé asọ́lẹ̀tọ̀ ọlẹ́tọ̀ ẹ̀rì padà kọ Aisha bintu Talhaya ta ló bí Aisha yẹn Ummu Kulthum òun ló bí. Ummu Kalthum yẹn ọjọ́ tù fún Àyíṣà radiyallahu ta'ala anha tọ́jọ́ máa bá tó Siddiq wọ́n lòun lọ rẹwà jù lásìkò ẹ̀ ó sì jẹ́ ọlọ́lá ìyẹn lè kọ́ sóbìnrin kì í ṣe fọ́ọ̀mù akọ́lẹ́tà fẹ́ o kì í ṣe bẹ́ẹ̀ o ìṣòro lẹ́tà tẹ́ wa àwọn lẹ́tà ọ̀daràn lẹ́ẹ̀ máa ń kọ́ káàkiri yẹn àdọ́gbọ́n máa ṣe pálapàla náà ni o bàbá fẹ́ fẹ́yà o ọ̀ tọrọ ẹ̀ lọ́dọ̀ òbí rẹ̀ ni mo rò bó tiẹ̀ bàbá ti wá tọrọ ẹ̀ sẹ́ńgbà yẹn ọ̀ wá lè máa kọ́ lẹ́tà ńgbà yẹn wọ́n ti yọ̀ǹda fún ọ máa kọ́ lẹ́tà sí gbà yẹn ẹ rí i pé lẹ́tà tí wọ́n kọ sí àwọn àyíṣà kì í ṣe lẹ́tà ẹ̀ òní wa rí. àpẹnu wọn fi ba ọ̀rẹ́ ní ọdún ewé I love you ìyàwó àyíṣà rọ́jà lọ́kàlá ni àní I love you pé ti ìyàwó wọ́n tó ń fẹ́ fẹ́ yẹ ènìyàn ọ̀daràn burúkú ni ó sì wà mẹ́rin tó fẹ́ kó sùn tábà nẹ́bí sọ́lọ́lọ́ àṣọlá ọlọ́run dẹ̀ sọ pé kò kí wọn náà ká tún mọrú lẹ́tà ni bí kí wọn ṣàdúrà fún ya pé ìyá salamu aleykum ọlọ́wọ́n bá ní sọ ní o ọlọ́wọ́n ti gbà kan ẹ̀kọ́ àmójútó nǹkan báyìí àbá fẹ́ béèrè nǹkan báyìí ìyá o mo tó súnmọ́ jù nì. gbọ́ kìí ṣe I love you nígbà pé wọ́n fi bá sílábọ̀sì jẹ́ nìyí. sọ̀rọ̀ pé àwa náà dá lọ kẹ́kọ̀ọ́ ẹ̀yin náà lọ nẹ́jú tóbi ọ̀rọ̀ ẹ̀kọ́ kẹ́ gòkè kí wọ́n yàn yín kẹ́ lọ chéńjì ẹ̀. ọmọ tó bẹ̀ fẹ́ kéèbó sẹ́yìn lọ́ fi ìlú ẹ̀ ká ti bẹ̀rẹ̀ kù. ọsẹ fẹ bẹ̀rẹ̀ sí máa kó ìbò níbẹ̀rẹ̀ pẹpẹ kọ wá sí wípé ohun tẹ máa fi kọ ni pé ẹ i love you òun náà máa fi kọ ọmọ bá hẹ sínú pépà ọsùn bí wọ́n ti máa ń tò ń bèrè gbé ara wọn yóò á ẹsẹ sínú pépà pé primary school fa. àwọn ọ̀kẹ́ sì kọ́kí nínú fífa ọ̀nà ẹ̀sìn báyìí ọwọ́ akọ́sùkò tẹ ọwọ́ ayọ eh, ẹgbẹ́jọdá ọyọ jáde ọwọ́ mì sí báyìí. inú wọn fi basilabọọsì jẹrẹ káà náà lọ nẹjú tó dáadáa káyọjú bẹ́ẹ̀ lóòótọ́ àfọwọ́ ọmọ ọ̀rọ̀ di ọlọ́ọ̀tẹ̀lá ni wàhálùdọ́ wọn ni láti alẹ́ mú rọ̀pọ́ nẹ́tẹ̀lẹ́ àjẹm ẹ má lọ kéde lédè wọ́n máa ṣe ìbò tó máa fi yín sọ̀rọ̀ tí lábá lọ sọ yẹn ni. ìgbàdá bá ní bùkátà sí ńkọ́ ní irú ọ̀nà báyìí tí wọ́n náà bá ní gbọ́rọ̀ dùkà á ah, ah, àwọn náà fẹ́ ṣe sí i. ọlọ́ọ̀yà àwọn èèyàn máa ń gbèrò gíga wọ́n sì máa ń rìn sí i. mo ti ráwọn èèyàn dáadáa tí wọ́n sọ pé bí báyìí lòun lọ ọláì wọ́n sì débẹ̀. ọlọ́run máa ń mú èrò ẹlòmíì sẹ́ pẹ̀lú bẹ́ẹ̀ lọ́rùn afẹ́ nǹkan tí wọ́n ń ṣe níbà àwọn náà fẹ́ jọ débẹ̀ báyìí yóò sì débẹ̀ táni èèyàn bá lórí bẹ́ẹ̀ ọkàn yàrá ipa yìí dorí ọjà yóò ṣèlú ni bọ́ọ̀lù àfọwọ́ ṣe débi eh, gbogbo owó fún yẹn ní kíní àkọ́ńtìmẹ́ǹtì wọn wípé ìwọ ló ṣe kíní báyìí tó ní gbálẹ̀ àdékọ́ tàbúrẹ́là sórí. wọ́n ní òṣèṣe bilisanil hali tí ìbá ti fọ́ wá bẹ́ẹ̀ lójú ṣùgbọ́n wọn o kọ́dà bẹ́ẹ̀ yẹn nípò ọmọdé ó jẹ́ inú fámìlì rẹ̀ à ìmọ̀ ọkọ̀ gbálà fi kọ́ dọ̀bẹ́là sórí tọ́ọ̀bù ẹni gbálẹ̀ kọ́ dọ̀bẹ́là sórí ọ̀ bàbá ó yẹ nílé má dọ̀wọ́ èèyàn o ìyẹn wá lé o torí ẹ̀ ká lọ dọ̀bẹ́là ká má dà sórí láti má gbálẹ̀ ọjà ó sọ ma lọ gbálẹ̀ ọjà ọmọ kó o ṣe wàhálà sílé òfin sùn ni. èyàn ní ẹjọ́ gbálẹ̀ ọjà agbálẹ̀ ọjà olójú oorun ọ torí pẹ̀lú àánú ọlọ́run kò ní tí ìsọ parí tí ó bẹ lóun kó rí padà báyìí àwọn akọlọlọ sí ibi ìtìjẹ pọpọ fúnlẹ̀ lọ àti wàhálà gidi ìyẹn ò túmọ̀ ohun tó lómi débẹ̀ ni wọn padà ní kẹ̀kẹ́ bọ̀ ìgbálẹ̀ tó ni ìmọ̀ bá ní àgbìyèlé àwọn àyè kẹ́ máa bẹ náà náà lọ́lẹ̀ ṣe ẹjọ́ pé gbé fún. kàlẹ̀ tún rí tí ó sí. wọ́n lè ní ẹ lọ gbé fún kàtàwọ́ rẹ̀. náà wọ́n sì tún ló lóye ń nǹkan bẹ́ẹ̀ ni. wọ́n wá ń ṣẹlẹ̀ pẹ̀lú bẹ̀ bàbá náà wà á lọ àwọn àlọ́ change slavos yẹn ó lè torí ẹ̀ lọ kí èbó tó ti ń sọmọ àfihàn sọ̀rọ̀ àtàwọn. wàá ìlà ibi akẹ́bí ọlọ́rọ̀ àwọn àti pé àìtọ́n àìsè kìíní tá ń bí ọ ní gbogbo eléyìí. rẹ̀ pé ó lè sọ pé ó ní làádìrì ni ọmọ àrí làádìrì ọlọ́run ló jọba jáde lẹ́nu rẹ̀. ẹ̀rí tó mọ̀rù pápọ̀ ni wípé má sọ yín kọ́ wá tó wá lọ́wọ́ ọlọ́wọ́ sọ́ọ̀tì wọ́n jọ wọ́n bá ń sọdún torí bí ọlọ́run máa ń sọ̀kalẹ̀ ń jọ́ ni o láyé pé mo sọ ẹni àwọn tó lé kọ méjì ń jẹ́ kọ̀kẹ́ kó tó di december wọ́n december twenty five àti january wọn yóò yẹ kọ̀kejì dájọ́ ni ẹ̀ mọ̀tẹ́lẹ̀ àtẹ̀lẹ́wá sì ní mi before december ìgbọ́ wà yí o òun ti di gbọ́lá báyìí ti di gbọ́lá ìbẹ̀rẹ̀ kan fídíò ẹgbẹ́ ń bẹ́ nìkan wí o <laughs> ọlọ́run ti di gbọ́lá báyìí sí ti di gbọ́lá táwọn nítorí ìbínú ọlọ́run bá ń rọ̀ dẹ̀dẹ̀ máa ń sọ kàlẹ́ wọ́n máa yẹ pé yóò ṣe kò gẹ́. sọ nípa bẹ́ẹ̀ ń bọ́ láti lọ òun náà ní pé yẹn lè sẹ́ndì ẹ̀bùn àti lẹ́tà sáwọn obìnrin ṣùgbọ́n kì í ṣe àìlọ́ọ̀fì tó díẹ̀ mo sọ pé ìtọ́kì bọ́sílábọ́ọ̀sì tó fi bàjẹ́ nìyẹn ọ̀gọ̀rọ̀ àwọn mọ́nísà ẹ̀rí pé wọ́n máa parí sẹ́kọ́ndìrì yẹn mọ́nísì ẹlòmíì lè ṣe wòlímọ̀ ó sì lè yá yóò sì fẹ́ lóyún ẹ̀rí pé òye rárá bí bíi kọ́ mọ́ torí kọ́ púpọ̀ náà wọ́n kọ́ wọn sùkú náà lórí pé àwọn tó bá wà mẹ́wọ̀n ó sì máa rí ọ̀gá àwọn akẹ́ni máa ń sọ gbà mọ́lúwà ní sùkú àtẹ́yìn tó ní àwọn ọmọdé yìí ò ṣe kọ́ ọ̀gá ọ̀rọ̀ tẹ̀ yìí ti le jù ń ò ṣe kọ́ bò yóò ní wọn ò ṣe é kọ́ gan káàtì ẹ̀lẹ́ fẹ́ kọ́ wọn gan wọn ò ṣe é kọ́ ìfàlẹ̀ fún bàbá mi ò ṣe é kọ́ bàbá yìí ọ̀dẹ̀ ni pé bẹ́ẹ̀ ni èmi tí wọ́n ní máa lọ hẹ́ kí ó fún ọ lójú bọ́ọ̀dù kò sígbà tọwọ́ kíláàsì báyà àti kó súnmọ́ ọdún ọkùnrin àti obìnrin ni wọ́n máa fọ kura wọn lé ìgbáyà báyìí wọ́n máa fèjì ká tiẹ̀ra wọn báyìí wọ́n wá tẹ̀sùn wọn bí ọyá ìwọ ìyàbọ̀ wájú ìwọ bọ́ sẹ́yìn ó sì léyìn ẹkú bíi thirty minutes lọ láàrin ìgbà tó ń sele lọ́wọ́ wọ́n sì ti wá nígbà tó fi yẹjú rẹ̀ tẹ́lẹ̀ torí wọ́n kò ti pọ̀ jù rẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti padà ṣe ohun tó ní wọ́n bá ṣe yẹ. bá tó bá padà dójú ẹ̀ mo ní fún mi ẹ ọ̀fẹ́ bẹ́ẹ̀ ni mí la gbogbo ẹ ti ń bá bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí wọ́n àti wàá dákẹ́ wọ́n gbọ́ ah mọ́sítà àti farabalẹ̀ so nínú àgbáyé dáàbò bá nù hadith yẹn wọ́n ní ojú bò rọ́ọ̀dì rọ́ṣàlẹ̀ àti dandan ni dídá lẹ́tà padà àti kéèyàn kọ gbólóhùn ọpẹ́ àti ìmọrírì dáadáa alàlùmọ àyàmàlà àti sọnyìnà lórí ìbáṣepọ̀ tẹ́ni ẹ̀ ṣe tó da pẹ̀lú yẹn wọ̀dẹ̀ láyé lè lọ́kọ̀ yìí. bákan náà dábàá tó wọ hadith yẹn pàpà jùlọ gbólóhùn yà wá àyíṣà sọ pé dáa lóhùn lẹ́tà kó o sì sẹ̀sán ẹ̀bùn yẹn a máa rí níbẹ̀ pé àṣàfẹ́ ká sẹ̀sán ẹni tó bá ṣe rere wàláhì kódà à ń lékun sí wọn léjò síyàn kò tẹ̀ dá kéèyàn lékun síyàn bí kíni tí èèyàn lé o bí ehoro káwọn kọ́ àlejò ehoro gẹ́gẹ́ bí ẹran ẹ̀gbẹ́ bí ehoro ẹni sọ pé ńlẹ́kùn tí wọ́n ń léjò jọ ìkíni kejì àtẹkù àti ejò mùsùlùmí ọ̀gbọ́dọ̀ jẹ́ kíni o wọn ọ̀gbọ́dọ̀ jẹ́. tó afẹ́kẹ́ yẹn sẹ̀sán lè sọ ọ́ ní ilẹ̀ xẹ́yìn fẹ́ni tó bá ṣe oríire fún ni. bákan náà ìmọ̀ àwa tìlẹ́yìn àbí kéèyàn gba ìrànlọ́wọ́ mínal akọ́ọ̀rí lọ́dọ̀ aláṣùmọ́ sí àdáyé ìjẹ̀sáyẹl ẹ̀sán. náà bẹ́ẹ̀ nìkan bá fi ìbò sí ẹ̀mí ọ̀bá mé ìbò kéèyàn gbé fẹ́lẹ̀ ìbò torí tó wà fi lọ sí ìbò tí ó di wàhálà. náà kéèyàn bá lọ sí ìbò torí wàyí ìdá àkọ́dá tó ń lówí sínú lè fífla. ẹ bá fẹ́ pẹ̀rẹ̀ pa dáadáa ó mójútó ìbò ọwọ́ lọ sí ìbò ẹ bí ọ̀rọ̀ kéwú náà rí ẹni tí kéwú ọgbọ́dọ̀ má dùn yẹn kí ẹsẹ̀ wọ́n bọ̀ ọ̀nà. àyìn ẹlẹ́ni lọ́ọ́ jókòó sẹ́kọ̀ọ́ àwọn kọ́ èbó ju oyé wọn ìwọ́n máa ń sèbó sọkúsọ. ọgbọ́n kì ṣe pé mi ọgbọ́n yìí téèyàn lè sọ fún sóbàtà kókókókókó mọ́gbọ́n. Elíìsì lágbo ìyẹn fẹ́ kọ lẹ́tà sí àwọn tó wà ní ipò tí wọ́n sì ka ìwé dáadáa tí wọ́n sì wọ́n ní dọ́kítọ́ tó yẹ pé ìwé ló sì kà débẹ̀ ẹgbẹ́ ń ga bẹ́rẹ̀ àwọn abẹ́ béèrè kẹlẹ́ ọ tó bá ti ní tó tó gbẹ gátagàta lọ́wọ́ kẹtọ́ kábí láì bíi méjì báyìí kàláàs yóò fi inú sọ pépà yẹn nù ni. àwọn pé ọlọ dá wàhálà alẹ fúnra rẹ ó sì lè jẹ nǹkan tó ń sàwọn mùsùlùmí lágbàá lọ fẹ́ béèrè. ìyẹn lè wá musa àdá èmi ò ní tẹ́yìn náà máa ń sèwọ̀ àìrọ̀ o níyẹn bá rí àwọn haúsá àbáwọn Ghana àti nsọ̀bàtà <laughs> títí èkó tí wọ́n parí sí ìyẹn ṣùgbọ́n tó ní pélé yìí ń kù ọ̀rọ̀ ti di kẹ́ wọ́n lo àkànlè ti kan kíní kan wọ́n gbọ́dọ̀ sọ ẹgbẹ́ bíbá yéèyàn gbọ́dọ̀ lóru nǹkan báyìí lóru gbólóhùn ní ẹ̀ bá lo ẹni ọba kéré ni wọ́n máa ń lo kíní báyìí fún àwọn kẹ̀kẹ́ náà ṣe kíní kan kẹ̀nà ewó ní kan ewó ní àìlú ọ̀rọ̀ wa jẹ́ kí lọ́yẹ kí yẹn wí yẹn bẹ́ẹ̀ tí ó fi mọ̀ pé yẹn rẹ̀ fẹ́ di ohun wọn ò fẹ́ sí kéde ní ṣùgbọ́n gbogbo orú àwọn èbó tó kira dáadáa bẹ́ẹ̀ kò sílẹ̀ kí ẹ bá mú sáàdà. nígbà yẹn mo fẹ́ kẹ́ bá ń rìpláì lẹ́tà yìí ah, mo ní sẹ́yìn náà máa ń kà bẹ́ẹ̀ ni máa ń kà máa ń kà kódà mo lè kàwé ìròyìn tó ṣe pé máa gbọ́ yé dáadáa. lọ́rọ̀ bá nìyẹn ti yé torí bẹ́ẹ̀ yẹn lè wá àtìlẹ́yìn àti kéèyàn gba ìrànlọ́wọ́ mílẹ̀ lọ́dọ̀ ẹni tó jẹ́ lásùnmọ́ fi adá ìjẹ̀zá ìlẹ̀sán láti lè sàṣà rere ẹnì ẹ ṣe ẹnì ọ̀nà àbáwọlé mi ṣe á tún wọlé sí ẹ̀rí pẹ́sì yìí ẹ̀rí pa sọ níbi kútúbà lónìí pé ìyẹn bá rẹ̀ mùsùlùmí báyìí yàní yéjì wọ àná àtàzà àlà ànánà mùsùlùmí ẹ̀ ọ yẹ ká máa ṣe kí ni o ọ yẹ ká máa ṣe àìjíṣàl á kí ni wọ́n máa dùn ká máa ṣe fáàrí pé àtẹ̀jẹ́ mùsùlùmí torí àti kínkín ní báyìí àti púpọ̀ báyìí Islam kẹ́mẹ́ni bá gbogbo ẹ̀ lẹ́nu. Islam náà tún kọ́ wa sí ọ̀dà tá a bá fẹ́ kọ lẹ́tà yẹn bó láti bẹ̀rẹ̀ rẹ̀ yẹn. ọ̀rọ̀ mi tọ́ wa tó wá já tọ́ lágbára ló fi jáde yọ ẹ̀yin alákọ̀wé bó lẹ́sìn jù báyìí. pépé ẹ lè bẹ̀rẹ̀ lẹ́tà báyìí torí yàn gbọ́dọ̀ gbẹ́sì sápamọ́ tọ́ wọ́n ní hadaka ní Ismail. èbí kékeré la fẹ́ hẹ̀ ní ọlọ́dún la fẹ́ hẹ̀ kọ́ ọ̀hún hẹ̀ kíwù yẹn níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kò tó bẹ̀rẹ̀ gbogbo lẹ́tà yọ kọ̀kọ́ hẹ̀ kíwù tá a sọ yìí náà ọ̀hún hẹ̀ kíwù ni. ẹ̀rọ ọlọ́run ọba ìgbé hẹ́ ọba àti mọ̀fẹ́ ò ní fa pírọ́blẹ́mù mi ọlágbára náà ṣùgbọ́n bò láti rí léyìí sọ ká gbìyànjú ká sọ ni o. wọ́n ní hadathana Ismail ismailu ó sọ hadithi fọ́ ni malik rọ́gálá tó abdullahi ibùn jina wọn ni abdullahi ibùn umar ọkọ lẹ́tà sí abdulmalik ibùn marwan aláṣẹ yorùbá yẹ ọ̀hún tí ń fún lálùkáwà ní pé màá ṣe tiẹ̀ nígbà òjò nígbà ẹ̀rùn fọkàtàrà ilé yìí ọwọ́ akọ̀wé yẹn sí ọkọ̀ bisimilahi rahman rahim ọkọ̀ síbẹ̀ ọ̀nìlẹ̀ abdulmalik lẹ́tà yìí jẹ́ sí abdulmalik amiril mu'minin aláṣẹ àwọn mọ̀mìnì min abdullahi ibn umar látọ̀dọ̀ abdullahi ibn umar ọ̀nì salamun alayhi ọ̀sálàmù sí. sọ̀yìn eh, eh, ahmadu ilayka allah mọ́ máa ń dúpẹ́ fọlọ́run fún ẹ̀ alladhi la ilaha illa hu ọlọ́run tó ti pé kọ̀sẹ̀ ń tọ́ lẹ́tọ̀ọ́ síjọ́ fún ràfọ́lọ́run àfọwùyẹn náà wà uqirru laka bis sam'i. èmi sì ń fìdí ẹ̀ múlẹ̀ pé máa gbọ́rọ̀ sí ọ lẹ́nu wọ́tọ́ à ń sì máa tẹ̀lé ọ gẹ́gẹ́ bí aláṣẹ. àìlà sunnati láhi sunnati rasuli ẹ̀ẹ́n tó bá wà lórí ìlànà ẹ̀tọ́ lọ́wọ́ àti tòjíṣẹ́ ni o. èyí mọ̀ sàtàtù níbi wọn ti mọ̀ bá tún lágbára rẹ̀. ẹ o bó lẹ́tà yẹn ojú kókó lọ. níbi wọn ti mọ̀ bá ṣe kí ni o ti mọ̀ bá lágbára ọ̀rọ̀ ọkọ jẹ́ tọ́wọ́ sì gba abẹ́fẹ́ lọ́ba kì í dàbí ya wọ́n ní kílódé àfa ṣe fínẹ́tìfù lébù ti lọ́wọ́ nù hadith oníbẹ̀ ni mọ́sítàtàtù ọwọ́ mi ọ̀wọ́ ni èmi náà fẹ́ máa fa irun abíyá tuntun mọ́kọ̀ rọ̀hún lọ́rùn dáadáa òun tiẹ̀ ṣe é ṣe é ṣe agbára òun ọ̀ka ìmọ̀ afẹ́ kéèyàn máa gbìyànjú rẹ̀ tọ́ba tómi lójú lónìí ìgbà tí ọba padà yá tó súnmọ́ kọ́ má padà tómi lójú pàpà jùlọ bá lọ kí àmùsọ̀ ṣe Ibn Taymiyyah rahimahullahu ta'ala gba wọn ṣàlàyé kí ni àǹfààní tó n’be ka bẹ ma tún ka bíyá ká lọ́pọ̀lọpọ̀ wa hátà ní mùtàkàlì máa àti ìmàríjì. nínú àǹfààní tó wà ń ni pé wọn ní méjì téèyàn bá ń tu bá ń fa máa rùn yóò sì máa agbìyànjú rẹ̀. ẹ wá gbọ́ fẹ́ni ó ní àní màá máa gbọ́rọ̀ sí ẹ lẹ́nu màá dẹ̀ sì máa tẹ̀lé ẹ lórí ìlànà ẹ̀tọ́ ọlọ́run àti tànẹ́rì èyí mọ̀ sàkà níbi mọ̀ balagbára. sọ wa rí pé súnà lélẹ̀ gbára mi ò kárí. ọ̀rọ̀ fún yẹn ọ̀dẹ̀rùn mò ń sí mbẹ́ o ọlágbára rẹ̀ ọ̀ká òfìrùn mọ́lẹ̀ ọ̀ọ́ agbára rẹ̀ ọ̀ká bò ó. ó ti gbà yí pé tọ́ ọba nírùgbọ̀n tọ́ ọba fi sọ pọ́ fà ọ́ mọ wàhálà tó ṣe ni. ọkọ̀ọ̀kọ́ lọ wá owó náà wà lọ́ọ́ ra fẹ́fẹ́lẹ́ lẹ́yìn náà ó wá wẹ́ tí ọ lágbọ̀n àbí kọ́ má lọ kí gògóńgò rẹ̀ wàá lè léyìn fìtínẹ̀ ọwọ́ agbára rẹ̀ ó ní ọ̀ká ni torí wọn dágbára ọ̀ká ní sọ̀sọ́lá ti ṣàlàyé rẹ̀ adé ti náà ní tí mo bá kọ̀ fún yín ń pa rẹ̀ jìnà sí ọmọ yẹn pé kò sẹ́nìkan tí ó ní agbára òun ọ̀ka fóun jìnà sí ohun tí mo kọ̀ fún yín nítorí pé àlà áṣúlò bàkọ́ ọmọ kan àlà kan ìpìlẹ̀ náà ní kí nǹkan wà bó ṣe wà ẹ má ti bẹ́ẹ̀ ìbọn ọ̀tẹ̀ ṣe wàhálà lọ bẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n ti á ti sọ pé wà yóò má ti bẹ́ẹ̀. ọ̀dẹ̀ má ṣe sìnẹ́mìsì ọmọ wàhálà tí ó gorí kò tó rí sìnẹ́mìsì máa sọ pé gbogbo ẹ̀rọ ọ̀rùn báyìí ẹni ń máa ń ṣe wá sí ìsìn náà dáa nígbà sọ̀rọ̀ sàrí ìdìtẹ́lá alágbà tí mo fi ń gbàdúgbò ní ìsẹ̀rí ń bẹ̀yẹn. à mo wá sí ìjọ kàá tún parí wá sí níjọ nìṣe kí ni yóò dáa kí ni kankan abásọ̀rọ̀ débẹ̀. wíwẹ́ yìí báyìí mo bá rẹ́ nìkan lẹ́yìn mi àkí ló ń wá arákùnrin oníbẹ̀ ni gbogbo wá sí òní òun lọ bá gbé àwọn òsì á fi wá sí tiwa sẹ́nìkankan àwọn akẹ́ ń sọ̀rọ̀ tiwa bọ́lọ̀ ń ṣe darí wa ni ó ní bí ipò nǹkan rẹ̀ ń bá wí ni ó ní gbogbo nǹkan tẹ wá sọ yẹn pátá pé máa ń ṣẹlẹ̀ sáwọn tó ságbèrè ó sóhun ó ní sáwò kan bẹ́ẹ̀ ó lówó kun àpò kan lọ́wọ́ òun òun sì níyàwó méjì kò sí nǹkan mi ìjàpò kan ẹni lọ ẹni táwọn máa jọ wà ń ṣe pálapàla ni ọwá àwọn sì jẹgbẹ̀dá báyìí bóun ti gbàpò kan lè lọ́wọ́ nìyẹn òṣìṣẹ́ oúnjẹ táwọn ọjà ibi yẹn wá pa lálàsí àtọmọ àti àwọn ẹgbẹ́ tó ń bá dìgbà kò kẹfà láàlẹ à èyí tó súnmọ́ ni pé tí wọn bá wọn gàárì wọn rò fọ táwọn fi jọgbọ́n rẹ̀ tòsán wa sọ pé ẹ má sì sílẹ̀ kó ní à èmi ò lágbára <laughs> kí má sì sílẹ̀ wàhálà tó wà nù rẹ̀ yìí kọ èyí ó gbé mi balẹ̀ owó ní ẹbí wàhálà sí wọn ní kíní kí onígbọ̀fẹ́ ìsọkúsọ làwọn máa ń sọ ìgbà aláṣẹwò onígbọ̀fẹ́ ní ẹjáwí yóò gbowó hátà bí yẹn lọ òtí ẹ̀sìn ló kéèké mọ́ láwọn obìnrin tí wọ́n máa ń lọ tí yẹn bí lọ bẹ̀ báyìí èyàn kò owó lẹ̀ ó dà wọ́n lè sọ pé owó rẹ̀ iṣẹ́ tó ṣe ọkàn lásán ni ó ti parí owó máa náà fi máa ń wá ilé kọ̀ mi lọ sí Àbújá ẹ bàbá mọ́ sọ́mí báyìí rẹ̀ ọlọ́kọ̀ wa fi hàn wá pé ẹgbẹ́ bíbáyìí àwọn onídìí ń tọ́ ń tọ́ka sí ẹ ṣe yẹn bá wọlé lè rí báyìí ẹ wáyé pé yẹn wọlé yẹn sáré jáde ten thousand wáyé pé yóò jùmọ̀ jùmọ̀ fifty thousand à àwọn onídìí rẹ̀ ìyàwó ń bẹ́ńlẹ̀ dáadáa jọ́wọ́ ìlú àlọ́ làbújá táàbì padà ní. òun là nẹ́bi sọ́lọ́ lọ́wọ́ àlùsálà ń sọ wípé mo tí mo bá fún ibi ẹ̀ má di díẹ̀ fájàtà ni bó wù ẹ́ jìnà sí ni ó fi hàn yí pé má di díẹ̀ nìyí tó bá fi lọ bẹ̀ má di díẹ̀ lówí tó bá fi lọ bẹ̀ á dání alẹ́ ti gẹ̀ẹ́sì ẹ wulẹ̀ kúkú pàtì ẹjọ́ wà fún tiwa ẹ má dé díẹ̀ ṣùgbọ́n wọ́n mọ àwọn sokùn bẹ́ẹ̀ mo ti mọ bá wà pa yín láti rẹ̀ fáṣọ mi gbó náà sàtà wọ́n fi ẹ̀ pé bí téèyàn ti lo ìsìtọ́ àníyàn ohun tó bá jáṣẹ ìyẹn nídìí iṣẹ́ àṣẹ ojókòó níta ni kò dó ṣé kò sí sẹ́mi eléyẹn bí ṣé wà mẹ́kẹ́ tọ́bajẹ́ ní tí wọ́n sẹ̀ mú pọ̀ pàǹkọ́ pọ̀ wà ní jìnnà ṣe ìwé ọ̀sẹ̀ ké sẹ́nìkan pé ẹjọ́ pẹ́ bá mú bọ̀ fámi wọ́n ti ní àdúró báyìí. ẹ ṣe bẹ́ẹ̀ bá ṣe kiri o bẹ́ẹ̀ bá ṣe nípa mọ́. sọ nípa bẹ́ẹ̀ ẹ rí pẹ́ nìyẹn yẹn yí pé ìhun tó màá máa gbọ́rọ̀ sí ọlọ́run màá dẹ̀ máa tẹ̀lé ẹ lórí ìlànà ẹ̀tọ́ ọlọ́run àti ìlànà òjíṣẹ́ ọlọ́run èyí mọ̀ sàtà àtù níbi wọn tí mo bá nípa ẹ rí. àgbẹ̀yìí tí wọ́n bá bá nù hadisi òun ni pé sunnah òun ni kó jásí pé ẹni tó bá fẹ́ kọ lẹ́tà kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ara rẹ̀ lẹ́yìn bísímìlà wọ́n ní yẹn lọ́sẹ̀ tọ́ wọ́n ní gẹ́gẹ́ bí Malik ṣe sọ́ngbà àwọn bí léèrè nípa ilé wọn ní kò burú bẹ́ẹ̀ wọ́n lọ dàbí kí yẹn fún yẹn láàyè níjogó ni wọ́n ló sì ń rinlẹ̀ nínú ṣe sí Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma wọ́n ní tàbá gbólóhùn sàlámù àlékà tó wíyàn wọ́n la lè wí sàlámù àlèwí àti asàlámù gbogbo ẹ̀ la lè wí wọ́n ní méjèèjì ńkọ́ mutasawiyan ọ̀dọ́gba wọ́n làwọn kẹ́ńtẹ́ lọ pé kí ọjọ́ jẹ́nẹ́ká ẹ̀ da ìyẹn fi kọ́ sí Al-Qur'an ni wọ́n làwọn sọ wípé sàlámù ala Nuhin fil alamin ògbó onírẹ̀rìn ọ̀là ńkọ́ látọ̀dọ̀ ọlọ́run kọ́ máa jẹ́ ti dání o nàbí aláhi nuhu alayhi salatu wa salam fil alamin ní gbogbo ayé. àwọn mi dẹ̀ sọ pé kọ́ jẹ́ onímọ̀-àrífà yẹn ìyẹn náà fi ń wà pa ṣùgbọ́n yẹn tí yẹn bá kọjú náà yẹn ọ̀yẹ́ kọ́ máa jẹ́ márífà pé mo kọjú dẹ̀ mi àtẹ adójúkọ àjọ ń sọ̀rọ̀ àfètè kan tè báyìí kí yẹn sọ pé asàlámù alaykum láti fi kọ́ sí àwọn àhàdì tó wá wọn ní àgàgà tá a bá tún wọ owó àtàyà a lè kọ́ wa ń bẹ pé asalaamu alẹ́ ala nàbí abẹ́ ti gẹ̀ẹ́sì wa rahmatulahi wa barakatu wọn ní torí ká fún ní alifu wa láàmú yẹn o yaani a jẹ́ kí yaani kí nǹkan yẹn yóò wúwo dáadáa gẹ́gẹ́ bí alḥafiz ibn hajar eh, al-asqalani rahimahullah bí wọ́n ti sọ. wọn ní amma ba'd amma ba'd tá a máa ń wíyàn yọ wà nù lẹ́tà o hmm? yọ wà nù lẹ́tà o àgbájú lọ́wọ́ báyìí kéwù lọ fẹ́ padà hẹ̀ kẹ́yẹ́yẹ́ tí èsì ìwé mọ́ ṣùgbọ́n bí sùn láì yẹn ká máa kọ́ kódà bọ́ já sí pé mo dá fi kọ́ lẹ́tà èsì lọ́wọ́ kọ́ba yìí pẹ́ẹ́ni tí ò ní fà fitinẹ̀ ká máa kọ́ láàrin ara wa àwọn fẹ́ kọ́ lẹ́tà síra láwọn àti ajẹ́ mùsùlùmí tí ó lọ pé àáfàá ẹ wá ti ṣaagun sí mi láti lè dákòónú ẹ̀sìn wálẹ̀ ni o ó rí tẹ́ẹ̀ bá ń jọ tẹ́ẹ̀ bá ń jọ ṣe kíláàsì lò ọ̀bẹ hẹ kí ó sórí sójú bọ́ọ̀dù wọ́n ní ah wọ́n ti kó oògùn sójú bọ́ọ̀dù wọ́n ti kó oògùn bẹ́ẹ̀ tó wọ́n lè fún ológun yẹn wọ́n kọ́kọ́ mọ̀ wọ́n sì rí pé kí wọ́n ti máa ń hẹ̀ ní tọ́jú pé gbogbo àti bá sọ ká wọ́n ti hẹ oògùn síbẹ̀ oògùn ń bẹ lójú bọ́ọ̀dù wa oògùn wa ń bẹ́ẹ̀. sọ nípa bẹ́ẹ̀ tó ayé pé kéwìlì yẹn fẹ́ hẹ́ sára kéèyàn fi amma ba'd a fi. wọ́n ní ọ̀bí sọ hajj sàrẹ́ wọ́n ní sufyan lọ́wọ́ alátọ̀dọ̀ zayd ibn aslam wọ́n ní bàbá mi rẹ́ mi sí abdullahi ibn umar ọ̀rọ̀ ayé tó hu yẹ kìtìbù mọ́ wá bá a ti ń kọ́ lẹ́tà ọkọ̀ rahman rahim ọkọ̀ amma ba'd ọkọ̀ ọ̀sìn ọkọ̀ hadith tó tẹ̀lé yìí náà tó ṣe déédéé rẹ̀ wọ́n ní bọ́n abdulmọ́ni wọ́n ní abu usama náà sọ fún alátọ̀ rẹ̀ hisham bin urwa ó ní mo rí àwọn lẹ́tà nínú àwọn lẹ́tà nẹ́bí sallallahu alayhi wa sallam kullama nqadat qissa tọ́ba ti parí ọ̀rọ̀ kan yóò sọ pé amma ba'd yóò tún bẹ̀rẹ̀ omi nínú lẹ́tà yìí wọ́n ní wọ́n sọ sọ́lá ń ti kọ́ lẹ́tà yẹn nìyẹn ẹ̀rí wọ́n ní tá a bá wo hadith yìí náà àgbẹ̀ tá a bá ń bẹ̀ òun náà ní í pé ikọ̀ gbólóhùn amma ba'du yẹn lẹ́yìn bisimilayi sọ̀sẹ́ ni o tàbí lẹ́yìn alihamdulilah wasalaatu wasalaamu ala rasulillah wọn la fẹ́ bẹ́ẹ̀ wọn lọ jẹ́ gbólóhùn kan tí ó jò ń pin aláàárín ọ̀rọ̀ tó ṣáájú àti ìtọ́tẹ̀lé àti pé kẹ́ni tí ń ka lẹ́tà yẹn náà àtẹni tí ń gbọ́ kò lè tají sí ọ̀rọ̀ yẹn àbí kótóbà tá fẹ́ ṣe ó fẹ́ kí mọ́mú máa wí nínú kótóbà rẹ̀ ẹja wa fi eléyìí sí kí a fi dúró nítorí epo tí o sì. wọ́n ní báàbò rọ̀ṣà el bisimilahi rahman rahim. ojú ọ̀nà yìí ń sọ wípé bíbẹ̀rẹ̀ lẹ́tà ìbẹ̀rẹ̀ rẹ̀ wọ́n ní bisimilahi rahman rahim. wọ́n ní hajjata ni ismail munabi abi uwais. wọ́n ní ismail munabi abi hajjata ni wí hadithi fún wa. wọ́n ní munabi zinat zinad bi abi an kharija bin bin wọn ankubara i ali zayd ibn sabit wọn ni zayd zayd ibn sabit kataba bi hadi risala wọn lọ kọ lẹ́tà yìí ọkọ bisimilahi rahman rahim li abdillah muawiyata amiril mu'minin lẹ́tà yìí jẹ́ títa ni ọ abdillah ẹrú ọlọ́run tí ń jẹ́ muawiya amiril mu'minin aláṣẹ àwọn mu'minin látọ̀dọ̀ zayd ọmọ sabit salamun alayka. <coughs> أمير المؤمنين ورحمة الله أدري سألك سلام ينان على قال قبع بعض ولا مؤمنين ورحمة الله Thank you. wọ́n ní látọ̀dọ̀ sẹ́dọ̀ ọmọ sábì ọ̀sẹ̀ sàlámù alayka amirul mu'minin aláfẹ́ ọlọ́run fún rẹ̀ aláṣẹ mọ̀mìnì wa rahmatullah fàyínì ahmadu ilayka Allah alladhi la ilaha illa hu amma ba'd wọ́n ní bí lẹ́tà yẹn náà ti wá nìyẹn. hadithi mi labẹ́rẹ̀ tí a fi dúró báyìí insha Allah wọ́n ní hadathani muhammad al-ansari wọ́n ní abu mas'ud al-hurayri wọ́n ní arákùnrin kan bíi hasan léèrè nípa kíka bisimilahi rahman rahim wọn ní gbòòlù yẹn máa wí gbólóhùn yẹn gbòòlù yẹn ó ti di oníbẹ́ẹ̀lì tílíkà sòdóró rọ̀tà ìbẹ̀rẹ̀ lẹ́tà ni ó rẹ̀ pé súnà ni o ká máa jẹ́ kọ́ wà níbẹ̀rẹ̀ lẹ́tà wa tó níparí wọn là máa gbọ́ yín bí asaru ìgbésẹ̀ ní lẹ́tà á bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilahi rahman rahim a ti gbọ́dọ̀ ṣéǹjì rẹ̀ àwọn ìdárẹ́kẹ́ máa ń kọ lẹ́tà sí wọ́n wá kọ seven hundred eighty six ẹ mọ wọn ti àbàjàdíyà rẹ wọn fọ ni wọn fi fọ yẹn òun làwọn afúnẹ́kà ní máa fi ń sọ pé àwọn ńlá sì mí àwọn ńlá sì mí wọn àyọkọ àwọn ńlá sì ní odidi kùránì irọ́ èèyàn kọ bísí láyẹn dáadáa ní bísí lọ́rọ̀ rahman rahim ọkọ̀ dáadáa kó tó di kọ́ bẹ̀rẹ̀ lẹ́tà nípa jùlọ tó bá délé pé kò ní dá fitna lẹ́sùn mọ́ káàtì ẹ̀ kọ́kọ́ máa ṣe láàrin ara wa yẹn àwa gẹ́gẹ́ ká máa ṣe láàrin ara wa tí wọ́n fi máa mọ̀ bí à ń ṣe àìsíṣàtù pẹ̀lú Islam sọ́ra àwọn yẹn ti jú kí wọ́n ṣe kí tó wí Jesus ti di wọ́n bá ń kọ́ wọ́n máa jù sí i láàrin ìṣẹ́jú sí ìṣẹ́jú wọ́n máa jù sí i ẹ̀kí náà wàá sàwọn àtàwọn onílé tọ́ba tẹ̀ kọ́kọ́ rí pọ́fẹ́sọ̀ láti owó wí tó gbọ́ lọ kọ́kọ́ wí àwọn àǹsọ yorùbá lọ lónìí ọ àfáà tó ti gbé mi wọ ọ ah, mi ò lè má bẹ lọ́hùn tèmi mi ò lè má bẹ lọ́hùn tèmi tó a dùn báyìí insha Allah ah, nítorí epo ẹ yàrá àti sísọ béèrè wa di ọ̀sẹ̀ tí ń bọ̀ àbíkílẹ̀ o àpapọ̀ àjùlọ wa ní wọ́n láwọn kéde kan.